ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ nàìjíríà kan tí wọ́n ń pera wọn ní the patriots tí gbajúgbajà àgbà alágbára àti olóṣèlú ilẹ̀ nàìjíríà ní olóyè emeka anyaoku tí ó jẹ́ olórí àti olùdásílẹ̀ wọn wọ́n mà ti ṣèpàdé wọ́n ṣèpàdé pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu nílé ìjọba nàìjíríà tó ń pè ní state house ní asòfilà ní ìlú àbújá lọ́jọ́ ẹtì tí í friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí tó sì jẹ́ pé wọ́n jẹ́ kó di mọ̀ ọ́ fún ààrẹ pé àsìkò ti tó kí nàìjíríà kan pààrọ̀ òfin tí wọ́n ń lò kí wọ́n sì ṣe òfin tuntun èyí tí yóò jẹ́ pé àwọn aráàlú èlò lọ́wọ́ sí ìfúnra wọn. ẹ rántí pé dásìkò yìí òfin ọdún 1999 ni wọ́n sì ń lò lórílẹ̀‐èdè yìí èyí tó jẹ́ pé àwọn ológun pàápàá ọ̀gágun abdulsalam abubakar àti olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ olóògbé sani abacha ni wọ́n ní wọ́n kọ òfin náà tí kìí ṣe òfin àwọn ọmọ nàìjíríà tán fọwọ́ ara wọn kọ tó jẹ́ òfin ológun àti òfin èèyàn méjì péré ṣá ò lé ọjọ́ ẹtì tí ṣẹjọ friday ọ̀sẹ̀ tó kọjá ní ẹgbẹ́ the patriot tí olóyè emeka nyako tó jẹ́ olùdásílẹ̀ àti adarí fún iná máa ṣàbẹ̀wò fún tinubu bẹ́ẹ̀ ni wọ́n là á mọ́lẹ̀ lójú tinubu pé òfin tá à ń lò yìí ò lè ràn àwọn lọ́wọ́ nàìjíríà tó lásìkò tó kó ṣe òfin tuntun tí wọ́n yóò fi máa ṣàkóso nàìjíríà ó tinubu ó gbé àwọn ìgbìmọ̀ dìde tí wọn yóò ṣe àtúnkọ òfin nàìjíríà ó láwọn ìgbìmọ̀ táwọn wí yìí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni yóò ní aṣojú àti ìlú àbújá náà yóò ní aṣojú wọn bẹ́ẹ̀ ni àwọn amòfin yan àwọn agbẹjọ́rò tó dáńtọ́ àwọn náà yóò pẹ̀lú wọn láti jọ ṣe òfin tuntun lórílẹ̀‐èdè yìí nígbà tí tinubu tó ń fèsì tinubu dúpẹ́ lọ́wọ́ wọn fún àbẹ̀wò wọn bẹ́ẹ̀ ló jẹ́ kó dì í mọ̀ pé ó tó bá òun báyìí ní bí òun yóò ṣe mú ọrọ̀ ajé nàìjíríà bọ̀ sípò ó ní ipò tí ọrọ̀ ajé nàìjíríà wà báyìí kò tẹ́ òun lọ́rùn tàbí dùn mọ́ òun nínú ó ní bóun bá ti yanjú ọrọ̀ ajé tán òun yóò ṣẹ̀wá rántí ti ọ̀rọ̀ òfin tí wọ́n ń sọ.